الحمد لله رب العالمين سهل لعباده طريق العبادة ويسر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تؤمن من قالها وعمل بها من هول يوم لفزع الأكبر وأشهد أن محمدا عبده ورسوله صاحب الوجه الأنور والجبين الأزهر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه السادة الغر وسلم تسليما كثيرا ما بعد والسلام عليكم ورحمة الله تعالى وبركاته أكي أبين ما يوا الإسلام أسكي أرى lọ́kùnrin àti lóbìnrin في wọ́n bá wa bọ̀ lórí ètò subulu salam ọ̀nà ọ̀la a sọ̀rọ̀ àsọ̀lá àti pàtàkì rẹ̀ àti wípé àwọn olùmọ̀ sọ wípé ẹni tí èèbá ti sọ̀lá kìí ṣe múmi ní òdodo kò sínú ọmọ ìyá ẹ̀sìn tí í ṣe ẹ̀sìn Islam kálíbà tají níbi tí sọ̀lá tó sì wà lágbára dé sọ̀lá tó lè bọ́ ńgbà kankan téèyàn fi kó láyé ìgbà tí sọ̀lá tó bọ̀ ìgbà tí ò sọ pọlọ mọ́ téèyàn ò mọ ibi tó ń wà mọ́ tí ò mọ àkàtì ń ṣe mọ́ bíi kéèyàn ti ya wèrè àrùn ágànnà wà ní yàtò bíi láàrín ọlọmọsálà wa ń bẹ àbí kó jẹ́ pé kìí ṣe pé látara pé ágànnà ṣẹlẹ̀ àìsàn gangan ló débẹ̀ àìsàn gangan ló débẹ̀ sẹ́ bàbá tó bí mi nígbà tó kù bí ọ̀sẹ̀ kan sí méjì tí wọ́n kó láyé mo wà ní junior secondary school ní teaching hospital nílọrin wọ́n ṣàìsàn gbogbo ní àmì ṣàìsàn kò ju bí oṣù kan àbọ̀ sí méjì lọ nígbà tó kù díẹ̀ bí ọjọ́ mélòó kan wọn ò sì lè sọ gbólóhùn kankan mọ́ experience experience tí mo níyẹn ni mo ti fi ń sọ̀rọ̀ bàbá mi sì fi mí sílé kéwú látìgbà náà bá a ti ń lọ skul àwọn ọlẹ́ kéwú mo wá tún wá padà kẹ́kọ̀ọ́ débẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ but bàbá tó dákẹ́ kán tó lè mọ́ sọ̀rọ̀ kankan mọ́ kódà àwọn kọ́kọ́ ń sọ̀rọ̀ tí wọn ò sì mọ̀yàn mọ́ wọn ò mọ̀yàn mọ́ wọn sì gbọ́rọ̀ kankan mọ́ wọ́n sì ṣàhádà fún bíi three days àtọ̀sán àwọn náà sì sọ pé ẹ sọ fún bàbá tí wọ́n dákẹ́ ẹ̀gbọ́ àwọn yẹn ti sun ẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ mọ̀ ń sọ̀rọ̀ ṣàhádà kan mú jáde lẹ́nu wọn ni àtọ̀sán nígbà tó yá kálímọ̀ yẹn ò wá mọ́ ọ̀rọ̀ míì ní ó sì wá mọ́ wàláì làbí kó tó wá di pé bíbọ́ ẹ̀mí tẹ̀lé àwọn àkéèsí tá a mọ̀ pé níbi àkọlé tòní níbi báwo lẹni tí òun náà rí wí tó rí gbọ́ nínú ìṣòro kan àbáìsàn kan bóun ni ó ṣe kírun kẹ́ni ó tó bọ́ torí pé a tún jìn sọ́fìn eléyìí púpọ̀ àjìn sọ́fìn rẹ̀ gan-an tàmásàkú bìí dínìkún ayú aláhìbà ẹ̀yọ́mọ ìyá mi lẹ́sìn Islam ẹ̀dí ẹ̀sìn yìí mú sísìn o ìsáìrì àwọn àlékún ní gbogbo òsìn síta bá wà àdánwò tẹ̀ tí dé àìsàn ò tí dé ìnira ò tí dé àsán pé àsán pé àwọn èèyàn di pé wọ́n ga sí nípò ìní ò jẹ́ kí wọ́n kírun mọ́ wọ́n ní à alájì àsọlá ọ̀nà ókè ókè ókè ókè ókè ó ti tán náà torí pé ipò ga sí torí pé wọ́n rágbéga torí pé wọ́n ti sọmọ́dọ̀gá nínú lọ́dọ̀ àwọn tẹ́ǹsì lẹ́sìn tọ́lọ́wọ́n bá sàánú tí wọ́n bá ti ń ga sí bẹ́ẹ̀ ni wọn wọ́n mọ̀ ga sí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mọ̀ páwọn kéré sí torí gíga gíga yẹn ìmọ̀ jẹ́ kọ́mọ èèyàn tó bá jẹ́ pé a bá ìmọ̀ jẹ́ kóun rí i pé bóun ṣe ń ga sí níwájú àwọn èèyàn lòun kéré sí lọ́dọ̀ ara òun nítorí pé sayyidu qawmi khadimuhum aṣáájú àwọn èèyàn lọ́mọ ọ̀dọ́ wọn la hawla wala quwwata illa billah wọ́n máa wá ọ bí wọ́n ti fọlá kẹ́ni ni bí wọ́n ti fọlá ni nílà èèyàn wá lè máa bẹ láyé tó jẹ́ pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní yā ayyuhal ladhina āmanū ittaqullāha ẹ̀yin mú mi ní òdodo ẹ ọlọ́run hakọ̀tùkọ̀tì nípa apá bíbẹ̀rù ẹ̀ wà látàmù ìlà wà ántù mùsùlùmù ẹ̀ sì gbọ́dọ̀ kú àbíkẹ́ jẹ́ mùsùlùmí sóràtù kẹta alimoran aya one oh two ó túmọ̀ sí pé téèyàn bá kú tó jẹ́ pé ọwọ́ àìsàn débi kan ni ọ̀wá fi kírun mọ́ ṣe pé ó rí o àìsàn táà wí yẹn kó má fi fún o àìsàn olóṣù kan bẹ olóṣù méjì ń bẹ kan wà ọlọ́dún méjì wà ọlọ́dún mẹ́ta wà ọlọ́dún márùn-ún tí wọ́n bá bèèrè lágbájá pé ṣé ń bẹ wọn ní bẹ láyé ah allah akbar bó wà lára wọn wọ́n sì ń bẹ lẹ́nu ẹ̀ bóyá ọdún kejìlá náà bóyá ọdún kejìlá wọn sàn bó wà láláfíà wọn ah wọ́n ń bẹ lẹ́nu ẹ̀ o ẹni yẹn sọ láti mọ láti twelve years ago kí dẹ́ ti pọ́pọ́ lọ́lọ́ béèyàn ò bá gbọ́ ṣẹ̀ríà ọlọ́run ọba yé tí ò gbọ́ sùlámù yé ìní ò mọ fakó mọ́ bú ẹni tí bá ń bá wọn jà pé akílódé tẹ pa sọ láti tì mo lè fẹ́ yọ orí ẹ̀ sí i ẹlòmíín wà lọ síìtù wọn ni yóò bá gbádùn yóò kírun ẹjọ́ délé náà ẹjọ́ délé náà ẹni ọlọ́run ti ń ṣe wáàsí fún wọn pé bóò ní sọ láti wọn tí wọ́n ń ṣe onítọ̀hún níbi tí ẹ̀sìn ò bá ti yé wọn onítọ̀hún wọn bá jà ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bí tí mo fẹ́ padà mẹ́nu bà tẹ bá ń wúra yí pé nǹkan yẹn ń dàbí ẹni pé má pẹ̀rẹ̀ kú lọ́wọ́ ẹ máa sọ fẹ́ni yẹn pé tó sọ ló ṣe jẹ gbèsè o kì í ṣe pé ti ń pọ̀ kákú o tó bá ti di pé ń pọ̀ kákú tẹ̀lìkéènù láìláìlá lóko o ẹ máa ṣe láìláìlá lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ sì lè sọ fún un náà ní pẹ̀lẹ́kùtù pé ẹ wí gbólóhùn táwọn wí yìí tó bá dé stéèjì yẹn bọ̀ kò tí ì dé stéèjì yẹn ẹ̀ ń rí i pé gbogbo rìpọ́ọ̀tù kan mú wá ṣíṣe ló ń dàbẹ̀ ní pé kò kò kò yege tó ẹ mọ àwọn nǹkan tó jẹ́ pé ẹ lè mọ́ mọ̀ mọ́ tẹ́nìyàn bá dákẹ́ ẹ mọ̀ ṣèwádìí àwọn tó sún wọn mọ̀ ṣèwádìí ẹ dákun sébi tí yẹn bá ti ń ṣèwádìí lọ́wọ́ ẹni tí ń bẹ lórí ìdúgbò láìsàn pé nítorí báyìí kẹ́ ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ lẹ̀ o ń ti ń sọ̀rọ̀ lẹ́nu ẹ̀kọ́ lẹ̀ o ẹ̀sìn yẹn jẹ́rìí o tó bá jẹ́ pẹ́ni tẹ́sìn yé yóò gbà pé áà ah, ah, ẹni ẹni ẹni ọlọ́run lẹ́ni tí ń bá mi sọ̀rọ̀ yìí tó bá jẹ́ni tí wọ́n fi ìsìláàmù bọ́ tí òye tẹ́lẹ̀ kò ní jẹ́ kẹ́nìyàn wọlé máa ń tí ẹgbẹ́já bá ti dé ẹ má jò wọlé o bí ẹ bá gbọ́ràn dandan tí ń bá mi sọ tó fẹ́ kí n kú ni ẹ má jò wọ bí mọ́ wọn ẹ dákun o ìmọ̀ pé lóyún àti ah, àti báyìí làwọn èèyàn rí àní ń sọ fún mi pé kí n máa kọ àkọọ́lẹ̀ kí máa ṣàlàyé gbèsè ẹni ọlọ́run ẹ wò bí tí ẹni ọlọ́run gbọ́yé sí ẹ wò bí tẹ́ni tí ìṣẹ́ni ọlọ́run gbọ́yé sí wàláì làwọn àfihàn ẹni tí sì ń sọ bẹ́ẹ̀ lẹ́ni rè tó fẹ́ kí tẹ́ni ó dáa gbogbo àtàgé gbèsè tani ẹni tó jẹ gbèsè ni wọ́n mọ̀ rò pé tani ó bá ń san gbèsè tí ń bá dákẹ́ báyìí láì tí ì sí orí dẹ́jà ìsàn lẹ́yìn tó yẹ kó jẹ gbèsè ó sì láníyàn pé òun ó san ó sì mọ̀ pé tóun ọ̀bá ti láníyàn pé òun ó san ọlọ́run pọ̀ òun náà rún ẹ̀rù ó mọ̀ bá pé ta ni ó bá ń san báyìí ni ó mọ̀ fa pé kẹ́nìkan máa tarú ẹni yẹn jí láàrin wọn pé jazakallahu khaira pé èmi náà kódà mo ti sẹ́ lórí ẹ̀ mo ti sẹ́ lórí ẹ̀ lọ́wọ́ àṣà ilẹ̀ sàn ni. àgbóyẹ̀sìn dá púpọ̀ torí àlàáfíà àbí ti ń lọ ní tí ó fà ni wọ́n ń sọ fún un ìfọkànbalẹ̀ ẹbẹ̀ ní tí ó bì ni wọ́n ń sọ fún un yẹn. ọwọ́ akókó máa ṣe sọ́lá ọmọ ìyàwó kan rahimahullah ó ti jáde láyé ìgbà tí mo kọ́kọ́ dọ̀ sí tù báyìí orí bẹ́ẹ̀dì mo ti bá ti ṣe sọ́lá má lọ́njọ́ kejì orí bẹ́ẹ̀dì ló ti sọ̀lá tó bá sọ̀lá ọ̀la tán ibi tálàkẹ́ rẹ̀ tó mọ̀nù yóò sì kọjú sí kíbílà ń bẹ̀ náà lórí ìjókòó nígbà tó yá tí mo tún lọ ó di pé wọ́n ṣe àlùwàlá fún un kò lè jókòó sí sọ̀lá tó wọn lórí bẹ́ẹ̀dì yóò mọ̀ ṣe sọ̀lá pẹ̀lú ara ẹ̀ pẹ̀lú orí ẹ̀ nígbà tó yá tí wọ́n gbé lọ́bọ̀ míì fún tọ́jú tí ò sí nítòsí tèmi mọ́ gbogbo bóò làlàáfíà rẹ̀ wọ́n ní ń ṣẹ́jú ń ṣẹ́jú tí ṣẹ́jú tí ń ṣẹ́jú ẹ̀ náà ní fi ń ṣe sọ́lá kó tó di pé ẹ̀rú mú ẹ̀rú ẹ̀ lọ ẹlẹ́rú mẹ́rú ẹ̀ kámọ́ wá sọ wípé à tó bá gbádùn tó bá gbádùn ẹrù kejì náà mọ̀ tí ò bá gbádùn kọ́ torí pé níta fẹ́ máa wí tá a fẹ́ fún àwọn olùmọ̀dí ọ̀tá ọmọ ádámọ̀ sí yìí ó ṣẹlẹ̀ sáà nábì sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tí a máa lépa apá afẹ́ báyàn wájú nítorí ẹ̀ níbi ọ̀nà oríire tí ìsìnká nẹ́bí náà ló wà níwájú ń bẹ́ẹ̀ ní gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa yìí wàláhì gbogbo pé tí èèyàn bá ṣe léyìí oore ńlá ni èrè jẹ́ ńlá ni ayé àtàkì àmọ́ ànábì náà lábà wájú sallallahu alaihi wasallam ó ṣe sọ̀láàtù dáa jù wá lọ ó ṣe síyáàmù táwa ní ramadan ó ṣe dáa jù wá lọ ó ṣe sọ́dákọ̀ dáa jù wá lọ ó ṣe hajj ó ṣe dáa jù wá lọ aláàrin sallallahu alaihi wasallam ó dúró lórí ràkúnmí ẹ̀ ó sì kọjú sí kíbla láti àárọ̀ ó sì wà lẹ́yìn tí ń bẹ ọlọ́run ọba ìlágùrú ní ṣàǹtì tóun fi wọ̀ kódà àfáà àti ń kó yẹn lọ hajj lónìí bóyá ó padà lọ bá wọn bẹ̀ ni o tí ẹ bá ti pé arọ́fà di túláàsì wọ́n lè má rí kọ́dínétọ̀ alálàájì mi ẹ wá wọ àwọn tí wọ́n kó lọ àràfá náà ẹ wọ àwọn tí wọ́n kó lọ mùsùlùmí ẹ wọ àràfá gan tó jẹ́ pé àyè bẹ́lẹ̀ ní ọ̀tá àrọ̀ dálẹ́ ẹ̀wùn táwọn èèyàn dálẹ̀ ńbẹ̀ ni wọ́n ti yọ ibẹ̀ làwọn obìnrin ti yọ bòrí lókù sábàkà lásán lórí wọn náà wàá múra àwọn àwọn àtọkùnrin alára fúgbẹ́ náà ti mọ alára fa ibi tára àràfà wọn ti bẹ̀rẹ̀ nu táwọn dá wákà tí wọ́n ná ara wọn ní rìálì Saudi táwọn aláàfà Nàìjíríà bá sì sí yẹn náà dọ̀hùn àpọ̀ wà àdúrà owó náírà kan ó ti kó náírà báwọn ó ti di rìálì wọn wà ní sọ pé ntẹ́ǹsì yóò dáa ìbẹ́lẹ̀ ọ̀nà ni kẹ́ wá ṣe láráfà kẹ́sìkẹ́ mọ́ ọjọ́ kẹ́ mọ́ dọ́wọ́ ẹ̀kẹ́ kẹ́ mọ́ náírà rìálì wọ́n ti yí padà ànábì sọ̀rọ̀ sọ́là òun la ṣáájú gbogbo wa ní gbogbo àlámù rẹ̀ islam wàláhì làbí lójú ogun òun la ṣáájú. tí ẹ̀ máa wà ní òṣèṣì kan ní tí mò ń sọ yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àdánwò ayé nínú nǹkan tó yẹ ká mọ̀ pẹ̀lú ọlọ́run bá ẹlẹ́dàá wa ni pé òun lọ́ba àlàáfíà òun sì lọ́ba tí mo ń fa ìsàn kan ni gbogbo ẹni tí àìsàn bá bá pẹ̀ gbogbo sábàbí àtokùnfà tó wù kó sí okùnfà àìsàn yẹn ọlọ́run ọba lọ́ba tí màá fa àìsàn kan ni òun lè yún à ń bọ̀ àbí lẹ́tọ̀ eléyìí lọ́tọ̀ tá a bá débi ọ̀rọ̀ àtúbọ̀tán yẹn bọ̀ nínú Ramadan insha Allah ta'ala tí àdánwò bá ti dé ká gbà fọlọ́run ẹ̀ ó kígbe lójú oorun ni ẹ̀ sí nítorí ẹ̀ láàfin wákò ní Islam ìgbà tó jẹun tán ní ń pọ ẹ̀jẹ̀ nítorí ẹ̀ láti wá kó onú islam à ń bọ abẹ́lé yìí a máa ṣàlàyé fúnra wa náà ni gbogbo ohun tá a bá pè nínà sí ha ẹni tí ń sọ àti ẹni tí ń gbọ́ ló bá wí ẹni tí ń sọ ó yẹrẹ wò ẹni tí ó bá sì rún wò mọ́ lára òun náà tún ṣe níbi tó bá ti bá a tí mo fi sọ pé in tí mo ń sọ lọ́wọ́ yìí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni pé gbogbo èèyàn tí ń bẹ ní hospitals káàkiri across the country lórílẹ̀‐èdè wa yìí ẹni èjèta wọ́n ju country míì lọ ló ń kà pé èèyàn ti UCH tó wà ní sick bed mélòó ni wọ́n èèyàn ti hospital báyìí l'Àbújá mélòó ni wọ́n private hospital kínáà ń pè tìjọba teaching hospital káàkiri káàkiri state hospital káàkiri káàkiri èèyàn tí ń bẹ tó wà lórí bed tí ò tí mọ̀jọ́ tó jáde tá a bá kàn wọ́n níye mílíọ̀nù tí wọ́n jẹ́ wọ́n ju orílẹ̀-èdè ní ìlọlódìdí bó láti wá ní sọ̀rọ̀ sọ̀lá sọ̀lá tu báwọn tí ń ṣàìsàn tí wọ́n sì mọ̀ ti sọ̀lá tí wọ́n fi ní bá àìsè sọ̀lá tu ojú sọ́lọ̀ wọ́n ń pè ní sọ̀lá tu alil àdá ẹni tó rí gbọ́ bó ni òṣèré ní kú síbẹ̀ torí pé ọlọ́run pa wọn láti pé wà látàmú tù nà ikú ò gbọdọ̀ pa yín ilá wa antum muslimun àbíkọ́ ẹ̀kọ́ islam lẹ kú sí ẹni bá lè fi sọ láti débi kan tí ò ṣe mọ́ kò kú sórí ìsìlámù nìyẹn àfi tó bá yẹ kó ya wèrè orí wèrè náà ló sì kú sí àfi kó jẹ ẹni tí wọ́n ń kọ̀ nǹkan fún tọkọlẹ ò dàrú tí èsì tó sì dépò kí wọ́n kọ̀ nǹkan fún kì í sọ ọmọdé tí ò sí ìbàlágà sọ láti gbọ́dọ̀ bọ́. síbẹ̀síbẹ̀ náà kò tako ẹ̀dẹ̀ àtìdẹ̀kùn tọ́lọ̀ ń ṣe fún wa nú o ẹ wo rọmọdọ́nù yìí ní ìsìn lápèjúwe tí yẹn bá lọ́rìn àjò ìrìn àjò tó tó kéèyàn dírun kù ó lè dín ó lè mọ́ gbáwẹ̀ àwọn yóò mọ̀ wò pé à ọ̀rọ̀ ayé john ẹ má gbé wá sáyé sí ta ló sọ fún yín pọ́rọ̀ islam ọ̀rọ̀ ayé john ọ̀rọ̀ islam ara ìmọ̀kànmọ̀kan nu gbogbo distance tó bá ti jọ pé kíyàn lè tó bá ti jẹ́ pé rìn àjò wà á tẹ̀ ní gbèdéke kan fún nínú islam à ní máìlì fún pẹ̀lẹ́rì à ní kìlómítà fún pẹ̀lẹ́rì but tí yẹn bá ti sọ pé mo travel tó yẹ pé nínú àṣà wa ìrìn àjò ní ibẹ̀ jẹ́ tíyàn máa lọ kò sì fẹ́ gba àwẹ̀ ńjọ́ náà kò sẹ́lọ̀n yóò san padà nínú Ramadan ẹ̀wà lẹ́yìn sorry lẹ́yìn Ramadan tó bá tẹ̀ wá jẹ́ pé èèyàn wá gun plane àwọn èèyàn wá sọ pé abba Ìlọrin sábùjá àmì sorry yes Ìlọrin sábùjá ọ̀kan nù Èkó sí Ìlọrin twenty something minutes lórí air kẹ́ ẹ tó kò nínú airport nǹkan kan ní ọmọ ọjọ́ lọ bí thirty thirty something but lórí air gangan Ìlọrin sí is twenty twenty something minutes eh, sorry Ìlọrin seko Ìlọrin sí Àbújá kò kó one hour ìyẹn wá ló ń fẹ́ sinmi fún Ramadan eléyìí tọjọ́ yẹn ó di ẹ̀yìn Ramadan kó tó gbà kì í sẹ́ni ebú o torí pé n tó fi lè mú ṣe kọ́sùrù sọ́lá iná ló ran Ramadan ẹ̀dẹ̀ nìyẹn ẹni tó bá sì lọ ìrìn àjò wọ̀lá ìlàrin ìrìn àjò míì ń bẹ tó yẹ pé ọlọ́run ṣe nírọ̀rùn kò sọ pásọ̀tì nù kò sọ kínní kan nù kó ìyẹn fẹ́ẹ̀sì ìrìn àjò ẹni tí bá mọ tíráfù ló lè lálẹ́ pé kó wá jẹ́rìí ọ̀rọ̀ tí sẹ̀rí ìsìlámù sọ yìí ká tó wá sọ ẹni tí dààmú ìrìn àjò gan wá bá òkè la fi fàyọ kámọ́tún rí sọ kámọ́tì rẹ̀ kọjá kó omi tọ́pìkì Si, àwọn tí mo fi yà síbẹ̀ náà ni ẹ̀dẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa ká máa rò pé ah ó sì sọ pé káláìsàn máa ṣe sọ̀lá àyín gan lẹ fẹ́ pa ọlọ́run gan òróró tó báyìí àwọn èèyàn máa ń wí bẹ́ẹ̀ yóò wá dàbí ìgbà tó jẹ́ pé eléyìí ń wá tako ẹ̀dẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa ní Islam rárá o kò takora wọn wàhálà òrèrè ló bí ló bá dé kí ẹ̀ máa ń ṣàìsàn yóò kàn sí sọ̀lá bí gẹ́gẹ́ bí àìsàn bó bá ti mọ̀ gbágbára ẹ̀ tó ní bá ṣe mọ láti fi ṣe sọ́lá torí pé àdìsí náà ló jẹ́ ká mọ̀ wípé a ní fi sọ́lá tó lẹ́ngbà kankan àmẹ́bí wa sallallahu alaihi wa sallam ó sì sọ́lá tó ní ojú ogun ó sì sọ́lá tí a mọ̀ dínkù rákà mẹ́rin sí méjì ó sì sọ́lá tó lójú ogun kì í sọ̀nà kan tí. Si àwọn ọ̀tá sì dojú kọ wọ́n pẹ̀lú idà kódà àyà kan bẹnu suratul Baqara ọlọ́run ní tí ẹ̀ bá tún lè kóra jọ síbì kan kẹ́yìn kan wọ́n máa ṣe sọ̀lá kápá kan yóò máa sọ ọ̀tá bóyá wọ́n ń bọ̀ àbí wọn ò tí ì máa bọ̀ wá fẹ́ rọ́lù yìí táwọn ilé ìwọ̀n padà jọ yìí tí àwọn tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rákàrà kọ́kọ́ padà dojúkọ ibi tọ́ta wà kò tún wá rọrùn bẹ́ẹ̀ láti kóra yín jọ bẹ́ẹ̀ ṣe ń jà lọ́dún jogun náà ẹ̀ máa ti sọ̀rọ̀ wàláhì làbí ẹni tó sálọ apá òkè bóyá ibẹ̀ ló ti ṣe ibẹ̀ ló parí ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ rákà kó tó tún sáwá síbi abẹ́ igi ibẹ̀ ló ti ṣe tẹ̀sílẹ̀mù ibẹ̀ ló ti sálámà wọn sì ní dásọ̀ láàtù yẹn padà ọlọ́run tí ẹ bá ti fọkàn balẹ̀ ẹ wá máa fi sọ̀lá àbẹ́ àfi sọ fún yín pẹ́ ti sọ̀lá tí ò mọ́ èmi ò gbogbo ẹni tí ẹ bá pè láàfà kó wá takun tí mo sọ yẹn o ń sọ láti tó lágbára tó yìí tí ọlọ́run fi sọ pé ẹbí ẹbí torí lítàkùnà kẹlẹ́mọ́tò lọ́ọ̀yà lè olúyá sọ̀látù náà sọ̀látù náà lẹ́lòmíì fi sọ̀látù ẹ̀ àsọ̀látù lè fàátì rọ́pò ẹnìkan sáwàdà níjẹta ó ní ọ̀gá kan ní níbi iṣẹ́ ó ní ọmọọṣẹ́ wa ń sọ pé mo tẹ̀ ti dèbèrè yín lọ́fíìsì mi ò bá yín èmi àtọ̀gá yẹn jọ ń sàlọ̀wàlá ní afẹ́sí sọ́lá ọ̀gá wa ní bó ṣe máa rí lọ́pọ̀lọpọ̀ wà lọ́dọ̀ tèmi nìyẹn tí n bá ti sí ní ọ́fíìsì wọn ì bá mi ẹnìkan wá ní ó yẹ ká máa bá yín ẹ̀ tí ìfàṣẹ́ débẹ̀ ni tó jẹ́ pé ẹ wà ń bí ẹ tún wà lọ́hùn ó ní tòun tòun kí wọ́n bá ti sí lọ́fíìsì wọn ì bá wọn ó nítorí ẹni tí wọ́n bá sáwàdà yẹn nítorí pé àwọn kan máa sọ pé àlámúyálà mú á ní òsọlé kata àwọn ṣéwù ṣéwù kí n fi làmọ́lẹ̀ kó túká wọ́n jókòó báyìí lọ́dọ̀ àwọn mọ̀rídì wọ́n sì sọ pé asalaamu aleykum àwọn tó ń pẹ́ aleykum salaam mo ṣẹ̀ṣẹ̀ dé láti ara mi ní kaaba ni iná ìwòsàn wọ́n ti jọ jókòó tẹ́ ìjẹun sọ̀rọ̀ o yóò wá tún sálámà sí wọn pé mo lọ ká ilà lọ́hùn ni òun náà ló ti jókòó tí bá wọn sọ̀rọ̀ yìí àlámúyá làmọ́bí aníhùn sọ lédè bàkátà àwọn eléyìí ò dákan mọ̀ wọn mọ̀ pé mọ́kàlá wa ti ń kírun àbùjànú ló gbé ọ lórí àtàn kí mo wé báyọ sọ̀rọ̀ àtútọ́ lọ́wọ́ fànàbì lójú ogun kò sì fún lórí àìsàn bánàbì ṣe sọ̀rọ̀ àtúnyẹ tí ń dín kù lójú ogun bẹ́ẹ̀ náà ló ti sọ láti tí ò lè dìde nàró títí ń ṣe lìmọ́mù fáwọn èèyàn mọ́sálásá ànábì ti ń bẹ́ mọ̀dínà náà ni sallallahu alayhi wa sallam kódà tí wọ́n tó gbé ànábì dé mọ́sálásí bóyá ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta ẹ̀mejì dá mi lójú nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó jù sọ ọlọ́run ń dákú tọ́ba ti wá tají yóò ní nóru àbàbákiri sọ lèbi náà ẹ sọ fún àbàbákiri kó ṣe lè mọ̀ kó ṣe mọ̀ múru àbàbákiri ìsọ́lẹ̀bì náà ẹ sọ fún Abubakar kó ṣe imam ara àwọn ọ̀rọ̀ tí wọ́n tó pọ̀ mọ́ra wọn sábà pé bìí khalifa lẹ́yìn ikú anabi sallallahu ta'ala wa sallam ni Abubakar náà ń wò pé lójú ayé rasul lójú ayé rasul tójú tó lọ́n bá ti tají tó bá ti dákú yóò ní àsọ́là náà tí wọ́n ti ṣe sọ́lá wọ́n ní yantadirunaka ya Rasulullah wọ́n retí yín náà ní òbí tí ọlọ́run gbogbo ẹni tó bá ti ṣe hajj rí àbóṣe ó múra rí ẹ wo ibi tí sin ànábì sí sallallahu alaihi wasallam ẹ sì wo ibi mímbà rí tánàbí ó ti sọ̀láàtù fún wọn ọmọ méjèèjì wa mẹ́dọ̀ ni ilé níbi tí wọ́n sin ànábì sí yẹn mímbà rí ànábì wà ń bẹ mi ò mọ̀ o bóyá èmi sàfimọ́ mímbà rí yẹn síbẹ̀ tí construction ọba sì jẹ́ kí wọ́n dàrú bàtí wọ́n fi ilẹ̀ síbẹ̀ ibẹ̀ kọ́ ni mọ́mù dúró sí nìsín tójúsọ ọlọ́run á ń dákú lẹ́ẹ̀mejì tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ń béèrè wípé tí wọ́n ti kírun tí wọ́n ti kírun wọ́n sì kì wọ́n retí yín ni. abọ́jú kan ní kò sẹ́ni tí ó mọ̀ fà mí o òjíṣẹ́ ọlọ́run lọ síbi mọ́ṣáláṣí o àtòrọ́ kìsùlì ṣé kí n máa ti sọ láàtò nílé ọkùnrin tó dọ̀rọ̀ ẹ̀fún láti kí jàmáà òjíṣẹ́ ọlọ́run rọ́kọ̀sọ̀ láwo ó ṣèdẹ̀kùn fún ó ní kò burú kò ì tí ì lọ tán tí wọ́n fi ní ẹ bá ń ké sí padà òjíṣẹ́ ọlọ́run ní àtàsùnà òǹdìdá tó ń gbọ́ àdáàni ó lóun mọ̀ ń gbọ́ ó ní fàátì máa lọ sí mọ́síjì lọ sí sọ láti ẹ̀ mo ti pa fatiwa tàkọ́kọ́ rẹ́ wàhálà òhábúwá kódà kọ́ ọmọ fìdí rá kọ́ ọmọ fi já síbi tí ò dáa lọ síbi tí wọ́n ti pe àdánù yẹn lọ sí sọ láti ń bẹ̀ èmi ò mọ àáfàá kan láwùjọ tí wọn ò kéjì náà sọ pé wo dáhùn sọ yóò rí bẹ́ẹ̀ o níbi pàtàkì àsọlá níbi pàtàkì àsọ́là because tó bá wá di pé wá dórí àìsàn táwọn èèyàn wá ń ráre táwọn fáwọn èèyàn ń ráre táwọn fojú wọn torí pé ẹni tí ń ṣàìsàn lọ́wọ́ tẹ̀ ké sí mọ́ pé ṣé ká bá yín ṣe ká bá yín mú mi wá ṣé ká ṣe ìwùdú fún yín bóyá iná ló jó torí iná bá ti jó oríkèé kan nínú ara ẹ̀ ẹ̀ wulẹ̀ ní pomi síbẹ̀ yẹn mọ́ ibi tó kù sínú òjò lẹ́ẹ̀ pomi sí mo lọ dún tẹnìkan ní state hospital kan lákùrẹ́ iná ju ẹnìkan orí ìjókòó ló wà twenty four seven àdáwò ń bẹ lórí ilẹ̀ ayé yìí gbogbo ibi tó ti lélẹ̀ iná ti jó ń wù bí kó kúrò láyé kíákíá wàláì yóò ṣe sọ́lá tó bá jẹ́ mùsùlùmí òdodo a máa sọ fún pé àsìkò zuru ti tó in tó kàn lè fẹ́pẹ́rẹ́ níbi ti irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé kó pa zúrà àti áfírí pọ̀ kó pa mọ́gíríbà àti ìṣá ìpọ̀ ó lẹ́tọ̀ fún irú èèyàn bẹ́ẹ̀ tí ń bẹ lórí àìsàn tá a bá ń rò pé tó bá gbádùn tó bá gbádùn tó bá gbádùn tí ò bá gbádùn náà kọ́ á mọ̀ ọ̀rọ̀ mọ̀ torí ọlọ́run bá wa ní onímọ̀ oní àlìmúwí wàlùmùmí olófún alẹ́mì oníṣòwò olóṣìntàmínétì ẹ̀ onígbà ẹ̀mí ẹ̀ padà àbí wọn bá yàn san sọ̀lá wọn bá yàn san wọn bá yàn kírun o ìnáma ya'muru masajida Allahi ní wọ́n yàtọ̀ àkàtàjú nígbà tá ń sọ̀rọ̀ àsọ̀lá àwọn tí wọ́n bá máa ń wá mọ́sálásí dáadáa tí wọ́n ti bẹ́ẹ̀lẹ̀ àwọn ẹni ọlọ́run bá ní wọ́n o ẹ wá rí ẹni tí ó ṣe sọ̀lá tó sì wà lórí ìnira bí ó bá jẹ́ pé ó rọrùn fún láti nàró yóò nàró nígbà tí ó rọrùn fún anábì láti nàró ó kúkú sì sọ láti lórí ìjókòó àbúbákẹ́ wa nàró lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n sá gbé àwọn èèyàn méjì ló fọ́ kọ́ òjíṣẹ́ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán àtẹ̀gbẹ́ òsì wọ́n sì bá wọ́n sì gbé wọn dé mọ́sálásí wọn wá lè dìde àwọn ajókòó mbẹ àbúbákẹ́ wa wà lẹ́yìn wọn àwọn èèyàn rẹ̀ àbúbákẹ́ àbúbákẹ́ bó ti wà nínú àkọsílẹ̀ ni pé yòtọ́ lídùn òun fi sọ̀lá àti tànàbì fi sọ̀lá àti tẹ̀hún tẹ̀lá nàbì wà náà tó ìsọ̀lú náà bí sọ̀lá àti àbíbákà àwọn yẹn wọn ń wo àbákìrì wọn rí pẹ̀pẹ́ kìí sáyé pé iná wà náà títí làwọn náà mọ̀ tàn àbákìrì àwọn yẹn rí dáadáa láti mọ̀ pé a ti rùkú a lọ sùjú a lọ rùkú a lọ kìyàm a lọ di ìnàró tó bá tún di pé èèyàn ò lè ìnàró wọ́n ti ẹ̀fẹ́ kí èèyàn náà rú kó fẹ́yìntì kò tún dé kò tún lè fẹ̀yìntì nínà ro wọ́n fẹ́ kó jókòó kò rọrùn níjókòó yóò fi ẹ̀yìn lélẹ̀ àbẹ́gbẹ́ tẹ́gbẹ́ náà tádàmú bá bá yóò fi ibi tó bá rọrùn yóò fi lélẹ̀ wọ́n ní àwọn olùmọ́ni wà láfọ́lù àyàkó ní alàjáǹdì láìmọ̀n in tó dáa jù ní kó fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ wáyà pẹ́ lórí ìdùbúlẹ̀ ní ó ti sọ́lá tí ò bá lágbára bẹ́ẹ̀ tí ò bá lágbára kó dojú kọ kíbílà tó bá ti fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ yóò dojú kọ kíbílà tí ò bá tún lágbára bẹ́ẹ̀ yóò fi ẹ̀gbẹ́ kejì lélẹ̀ yóò dojú kọ kíbílà gbogbo tó bá sá rọrùn fáláìsàn ìní òsè àní tó láti ẹ̀ àmọ́ kò ní jẹ́ kí ọkàn rọrùn kó wá fẹlẹ́ yìí ńlẹ̀ kó wá lọ bí omi ìjókòó rọ̀ lọ́rùn kò wá níbi ìjókòó lẹ̀ kó wá dùbúlẹ̀ stage by stage ni ó mọ̀ jẹ́ wọ́n lè pèpà kọ́ lélẹ̀ kó kọrú ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí kíbílà kó máa ṣe sọ láti ẹ̀mẹ́ wọ̀dẹ̀lẹ́ ìlú àlàsọ̀ láti mọ̀rí ẹ̀rí lórí sọ láti tálá ẹ̀sán ṣe àlàhádùn lékè fìyà bá a ti ń wí tá ń sọ yìí pé tó bá rọrùn báyìí yóò ṣe báyìí tó bá rọrùn yóò ṣe báyìí òun ni hadith ìrìnàrọ́nà ọmọ hussein lórí aláwọ̀ sáadà àníkọ́ọ̀lù kẹ́ẹ̀nà ti bí bàwàfíìr ó sọ àìsàn tí wọ́n ṣe tí wọ́n pè ní bàwàfíìr ó ní fàṣàlùsù nàbí ìyá mo wá bẹ ànábì sọ̀rọ̀lọ̀ àfàlà léèrè fàkọ́ọ̀là sọ́ọ̀lì kọ́ imọ́ òdìsọ́lọ̀ ni ṣé sọ̀láàtù ẹ lórí ìnàró fàyínlàm sáfẹ́ tọ́ọ̀bà alágbára lórí ìnàró fàkọ́ ìdà kọ́ jókòó fàyínlàm sáfẹ́ tọ́ọ̀bà alágbára jókòó fàálà jàmbik tẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ wọ́n ní ìmáàmù nàṣáyé ọ̀rẹ́mọ̀tòlọ́ àwọn nínú ẹgbàá wa tí wọ́n ní fàyínlàm sáfẹ́ tọ́ọ̀bà alágbára bẹ́ẹ̀ fàmúsàlkíyàn ìpàkọ́ lélẹ̀ kọ́ ọ lábẹ́ àyà pé láyé kálífù lọ́wọ́ nafsan ìlà òsì àhá ó kú bí ó kú bí aláìsàn tó rẹ́ni mójútó tí ó fún lómi wọ́n fáláìsàn míì lómi kò lè dá àlùwàlá ṣe wọ́n ṣe fún wọ́n fáláìsàn míì ní omi wà ẹni tó sàlọ̀lá fún wà àmọ́ àìsàn tí ń ṣe ògbà kó lómi ẹ bá wá èrùpẹ̀ tó mọ́ àbẹ́kúta àbọ́kúta tó bá tún jẹ́ fáláìsàn tí ń rẹni mójútó ni o aláìsàn ní òrẹ́ ni mójútó o ó ti sú àwọn tí ń tọ́jú ẹ̀ náà ti rò pé àwọn gan ti da aláìsàn aṣọ rẹ̀ tí wọ́n bọ́ tó jẹ́ aṣọ rẹ̀ gbin kò sẹ́ni tó bá bọ́ yóò sọ̀sọ̀ láti bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n bá nù kò sẹ́ni tí bá nù yóò sọ̀sọ̀ láti bẹ́ẹ̀ o nígbà tí ń páyà pásítọ̀ sọ̀lá tó kọjá bẹ́ẹ̀ náà ni òkúta mímọ́ àbí ẹ̀pẹ̀ mímọ́ tó fi ṣe é kò rẹ tí ó bá mú wá ó sì ń páyà àsìkò yóò sọ sọláàtù bẹ́ẹ̀ o a sì nígbàgbọ́ pé ọlọ́run bá yóò bá gbà bẹ́ẹ̀ gbogbo àwọn hospitals wa ló kún fún gbogbo àwọn kẹta ń sọ yìí tó jẹ́ pé èèyàn péréte a lè rí márùn-ún ọgọ́rùn-ún tó wà lórí àìsàn tí sì ń ṣe ìbàdà ṣé ẹ ṣé káìsàn tó dé tí wọ́n ṣe ìbàdà wọn eléyìí ó máa yà àwọn èèyàn lẹ́nu pé kí ni wọ́n ń sọ yìí náà àwọn eléyìí ti le koko báyìí torí pé ńgbà táìsàn òde gan wọn ọ̀sẹ̀ bá dà yẹn ìnàfi mákòjúwe tó ṣẹlẹ̀ sí àwọn sànàbí ọlọ́run bá wá àtàwọn sọ̀háàbà àtàwọn tó tẹ̀ àtàwọn ẹni ọlọ́run lóríṣiríṣi eléyìí ń bẹ nù kẹta afẹ́ ká gbọ́ yé tá a ti ń bẹ lọ́n kọ́lọ́ gbèsè wa láǹfààní àti ẹ̀ńtútù àti tó gbọ́ kálí ìbàjẹ́ ayé wa tàbí àmì wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa